mo kí gbogbo ládéládé mo kí gbogbo lóyèlóyè mo kí gbogbo ọ̀tọ̀kùnrin ìlú mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí onílé mo kí àlejò ní gbogbo ilẹ̀ oòdùà jákèjádò ilẹ̀ káàárọ̀ oòjíire orúkọ tèmi ni ọba adétòkunbọ̀ òkìkí ọlágbádé gẹṣin tẹ́jú oṣó olú orílẹ̀ kéńtà adábọ̀yìn lèmi ìran jagunjagun ni mí jagunjagun ni bàbá tó bí mi lọ́mọ àwọn ọ̀ràn bàbá tèmi ló ń pè ní adábọ̀yìn ní pópó ọwá àyìnbọn bu àníjù ọlọ̀tẹ̀ ògbóyò gèdèǹgbé ìran jagunjagun lèmi ìran jagunjagun ni mí mo rí fídíò kan lánàá tí wọ́n fẹ́ arrest olóyè Sunday Igboho ẹni tó bá dán wò àdọ̀tán onítọ̀hún ajẹyún ẹ̀ níṣu ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní agbára ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní oògùn ìgbà yẹn lẹ máa mọ̀ pé Yorùbá ní ìṣẹ̀ṣe igba yẹn lẹ máa mọ̀ pé òrìṣà wà nílẹ̀ yorùbá agbára sì ń gbẹ bí tàtijọ́ o ẹ má lọ rò pé kò sí agbára nílẹ̀ yorùbá mọ́ o ẹ má lọ rò pé kò ságbára pàgbára ti tán o agbára wà nílẹ̀ yorùbá gidi gan ó kàn jẹ́ pé yorùbá àwa so magnanimous àwa àwa àwa àwa so àkíndédé binu àkíndédé jà ká tó a máa ń ronú wájú ilẹ̀. torí ìbẹ̀rẹ̀ ìjà ìbẹ̀rẹ̀ ogun la máa ń mọ̀ kò sẹ́ni tó máa mọ nǹkan tó máa hẹ́ǹd ogun àwa ò dẹ̀ fẹ́ kógun ṣẹlẹ̀ kò ṣe pé ìjà ń wá o ẹrù ìjà ò bá Yorùbá rárárárá ẹrù ìjà ò wá kí lẹ fẹ́ Sunday Ìgbòho fún ipò jáde ó sọ̀rọ̀ pé àwọn fúlàní máa mú ẹran wọ́n á dá wọnú oko wa wọ́n á bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àgbàdo wọ́n á bẹ̀rẹ̀ sí jẹ gbogbo ire oko wa tá a bá sọ̀rọ̀ wọ́n á mú àwọn èèyàn wa wọ́n á bẹ̀rẹ̀ sí pa wọ́n ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Ẹsẹ́lú ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ àwọn Àwórì ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ní gbogbo axis yẹn ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ lọ́ṣun tó ń mú àwọn èèyàn tó ń pa wọ́n bí ẹran tó ń dú wọn bí ẹran ẹ ní ká má sọ̀rọ̀ kí ló dé million of my eh, farm proceed ni ni àwọn màálù jẹ gbogbo àgbàdo tí mo gbìn about four hundred acres the evidence is there evidence is there anybody is free to come and look at it to come and check it gbogbo àgbàdo tí mo gbìn àwọn màálù yẹn ò jẹ́ káwọn àgbàdo yẹn kí wọ́n ṣe dáadáa ìwọ̀nba yẹn tó tún ṣe dáadáa ta tún sọ pé òkè eléyìí tún ṣe dáadáa ta tún mọ́nítọ̀ pé kó gbẹ sórí ìdúró kalẹ̀ harvest ẹ̀ wọ́n tún da màálù wọnú ẹ̀ wọ́n tún jẹ́ ní gbígbẹ ṣé nǹkan tẹ́ fẹ́ ká continue láti máa ṣe nìyẹn is that how to operate businesses ṣé wọ́n yẹn ṣe business yẹn o fẹ́ ṣe màálù wọ́n á lọ ṣe ranch fún kò tiẹ̀ sí nǹkan tó kàn wá pẹ̀lú yẹn but when we have now decided to talk ẹ wá fẹ́ máa mú àwọn activists wa ẹ fẹ́ máa mú àwọn people wa ẹ fẹ́ máa arrest wọn ẹ fẹ́ tọ́ Yorùbá ẹ fẹ́ kán róró nírù ni o ẹ fẹ́ tọ́ Yorùbá ń jà ni kò dẹ̀ ń ṣe physical ìjà lẹ fẹ́ béèrè fún spiritual ìjà lẹ fẹ́ béèrè fún ẹ fẹ́ káwọn ọmọ yín máa sùn kọ́ máa jì nǹkan tẹ́ ń tọrọ nìyẹn nǹkan tẹ́ fẹ́ kó máa ṣẹlẹ̀ nìyẹn tọrọ a máa wéèkì gbogbo òrìṣà ilẹ̀ Yorùbá pátá a máa wéèkì gbogbo wọn tàbálẹ̀ fi lè wéèkì wọn ẹ apá yóò ní ká o èyí yóò ní ràn ọ́ ẹran tẹ́ lè jẹ tó lẹ fẹ́ fẹ́ yín gé èyí yóò ní ràn ẹ̀yìn yá wọ́ yorùbá lágbára o yorùbá sì ní ìṣẹ̀ṣe ẹ má lọ rò pa ní ìṣẹ̀ṣe mọ́ and gbogbo ẹ̀yin ọmọ yorùbá tí wọ́n tún wá ń rán láti dá division sílẹ̀ mò ń wo fídíò kan a while ago ẹnìkan sọ pé wọ́n lọ́ba yorùbá ti gbowó ọba tó gbowó yẹn jáde síta kò fọwọ́ gbáyà kó lọ́ba yẹn ni ọlágbájá ló gbowó the fact pàwọn bàbá wa ò sọ̀rọ̀ kì í ṣe pẹ́rù ìjà ń bà wọ́n kì í ṣe pé torí wọ́n ti gbowó ọba yorùbá ò kí ń dédé jáde sọ̀rọ̀ gbàù that's why ẹ̀jẹ̀ rí táwọn bàbá wa ò sọ̀rọ̀ ẹ máa rí pé táwọn bàbá wa bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tán bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn máa ń milẹ̀ ẹ máa rí pé búlẹ̀tì lọ̀rọ̀ àwọn bàbá wa reason táwọn bàbá wa ò fi kí ń sọ̀rọ̀ nìyẹn ẹ máa ń mìskóòtù wọn ẹ má mi sọ̀ndà ẹ má rọrọ̀ pé bóyá nítorí pé wọn ò sọ̀rọ̀ yẹn wọ́n ti fowó dí wọn lẹ́nu ni ọba tẹ́ ẹ bá mọ̀ tó gbowó ẹ jáde kẹ́ dárúkọ ẹ̀ pé ọba báyìí gbowó ẹ wá máa sọ̀rọ̀ sáwọn bàbá wa ẹ máa sọ̀rọ̀ sáwọn ọba ẹ máa sọ̀rọ̀ sórí adé wípé ẹ wọ́n ti gbowó ẹ máa ṣègbà fún wọn ẹ máa ṣàwo fún wọn ṣé tó bá bá lẹ́nu láti jà sẹ́yìn agbára yín ka ni agbára yín ka ni ṣé mọ̀ nǹkan tó ń gbè lọ́ba ni ẹ ṣọ́ra yín kẹyẹ sọ jàtijàti lẹ́nu nígbà tẹ́yìn bá ń yájú sáwọn bàbá yín kí lẹ fẹ́ káwọn aráàta ṣe tẹ́yìn bá ń sọ̀rọ̀ gbàùgbàùgbàù sábà tá a jọba lórí yín kí lẹ fẹ́ káwọn ibo ṣe kí lẹ fẹ́ káwọn haúsá ṣe kí lẹ fẹ́ káwọn ẹlẹ́yà mìíràn ṣe nígbà tẹ́yìn ò pọ́n àwọn bàbá yín lé tẹ́ bá ti ẹ̀rí nǹkan tó rú yín lójú ẹ̀yin ò ṣe tó àwọn àgbààgbà lọ kẹ́ tó àwọn bàbá yìí lọ kẹ́ lọ make inquiries kẹ́ ṣe investigation yìí lọ kẹ́ dẹ̀ establish fact yẹn kó tó di pé ẹ máa bọ́ sórí social media ẹ máa bẹ̀rẹ̀ sí pariwo kiri wọ́n láwọn ọba kan fẹ́ gbowó wọ́n láwọn ọba kan ti gbowó wọ́n lọ fẹ́ gbé owó lọ káwọn mọ́lé ṣé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ṣé owó lè ṣe ni so wọ́n máa fi owó ra conscience mi kí n lè jẹ́ kó máa pa àwọn èèyàn mi kí n jẹ́ kó máa pa àwọn èèyàn mi kí n lè máa náwó ẹ̀jẹ̀ kọ́ máa pa àwọn èèyàn mi kọ́ máa dú wọn lọ́rùn kọ́ máa yìn wọ́n bọ̀ kọ́ máa jólé wọn kọ́ máa gbowó fẹ́mi kẹ́mi wá máa ná kí wá máa fọwọ́ yẹn bọ́ ọmọ kí ilẹ̀ rò pọ́mọ yẹn máa yè kí wá máa fọwọ́ yẹn ra mọ́tò kí ilẹ̀ rò pé mọ́tò yẹn máa gbé mi ní ó máa gbé mi lágbèéyè ẹ ṣọ́ra yín o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣọ́ra yín ìjà tó wà ńlẹ̀ ìjà gbogbo Yorùbá ni wọ́n dẹ̀ fẹ́ fi elédèmèdè èdè kan ò yéra wọn nǹkan tó fẹ́ fi dàwárú nìyẹn ẹ má jẹ́ kí yẹn ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká ní inner fight tá bá ti ní internal fight tá ti lè ní internal problem then there is going to be crisis there is going to be issues I am well read but I can tell you ibi tí mo rí dé ni kì í ṣe bí wọ́n sọ fún mi ibi tí mo rí dé ni I can tell you pé agbára wà nílẹ̀ Yorùbá tẹ́ bá tọrọ ìjà á yín níjà o tẹ́ bá arrest Sunday Igboho ẹ máa kán roro rù ẹ máa kán roro rù ẹ máa béèrè fún wàhálà gidi the last time wọ́n wọnú oko ẹ̀ ẹ̀ ẹ̀ Chief Wọlé Ṣóyínká gbogbo forest wọn wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ gbogbo àgbàdo mi náà jẹ gbogbo ẹ̀ over over four hundred acres twenty million what what of uh, kíní tí mo expect pé máa rèrè lórí ẹ̀ e? àìmọye over two months ni bulldozer lọ nínú oko bulldozer ṣiṣẹ́ ń bẹ̀ planter ṣiṣẹ́ ń bẹ̀ plier ṣiṣẹ́ ń bẹ̀ àwọn èèyàn ṣiṣẹ́ ń bẹ̀ agbègbàdo tó ra tó bẹ̀rẹ̀ sí fleet oko from pest only for cows to come alẹ́ náà máa ń da màálù wá ń gbà míì alẹ́ làwọn subject yìí máa tèmi pé kábíyèsí àwọn màálù ti wà ní oko tá a bá mú màálù kan tá a bá pánsì ṣó ṣó èrè oko yẹn ṣé màálù kan wọ̀ ti ten million naira ṣé màálù kan wọ̀ ti three million naira but because a fẹ́ sọ̀rọ̀ because a a a a a a ń ro tọ́lọ́run ẹ̀rọ ń pé bóyá ẹrù ìjà ń bà wá ẹrù ò bà wá o ẹrù ò bà wá o ẹni tó bá make attempt láti kọjú ìjà sí yorùbá ní bílíọ̀nù tá à ń bá lọ yìí onítọ̀hún àríjà yorùbá o kẹjẹ ká ṣọ́ra wa olóyè Sunday Igboho gbogbo ọba yorùbá pátápátá wà lẹ́yìn ẹ gbogbo ọba ilẹ̀ yorùbá pátá náà wà lẹ́yìn ẹ àti wọ́ àtàwọn ọmọ ogun ẹ àti kọ́ṣọ̀n wọn àti kọ́ṣọ̀n àwọn àwọn èèyàn wa pé àfogun àfọ́tẹ̀ àdẹ̀ tí ń gbégbésẹ̀ ẹ̀rí pé àwọn governors wa wọ́n ti ń ṣe meeting wọ́n ti ń gbégbésẹ̀ àdẹ̀ ń dúró a fẹ́ wo outcome peaceful meeting tó ń ṣe yẹn wọ́n ń ṣe meeting pẹ̀lú àwọn counterparts wọn láti north day in day out every now and then láti wá possible best to these issues possible way out bọ̀ tẹ́ bá fi pé ẹ lè bọ́ síta kẹran DSS kẹran sójà ṣebí sójà tó bá mórí lójú ogun ló máa yìnbọn ṣebí sójà tí túrú ò bá pa ló máa yìnbọn ẹ ṣọ́ra yín o iyẹ̀pẹ̀ lásán ohun ìjà ni fún wa nílẹ̀ Yorùbá iyẹ̀pẹ̀ omi lásán ìjà ni kò síbi tí ọwọ́jà yorùbá ò lè dé àfi ibi táfẹ́fẹ́ ò bá dé àjàmámà làníwá we don't we don't we don't start easily but the moment we start it will be very difficult to stop us so ẹ fẹ́ ká lajú wa sílẹ̀ kó continue láti máa pa wọ́n ẹni bó ṣe pa wọ́n ní ìbàràpá ẹ wo àwọn ẹ ẹ ẹ wo máa tó wá láti láti eh, eh, abroad yẹn. What dẹ̀ mú wọ́n dẹ̀ wọ́n dẹ̀ Daniel Egbodo at the peak of his career at the peak of his life What what pa mọ́ bàbá ẹ̀ lójú ẹ fẹ́ káwọn ọmọ yín ẹ fẹ́ káwọn ọmọ máa kú mọ́ bàbá wọn lójú ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn àwa ò ní gbà yẹn fún yín ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kò ń ṣàgídí kò ń ṣèjà o ẹ apa yín ò ní ká ẹrù jẹ ọba wa o ẹrù ọba wa o tẹ bá fi ìpẹlẹ arrest àwọn boys wa ẹ bá fi ìpẹlẹ arrest àwọn èèyàn wa ẹ ń tanra yín ni o a máa dìde ogun a máa dìde ìjà sí yín gbogbo ọba Yorùbá pátá ló wà lẹ́yìn àwọn akíkanjú wa yẹn tá a bá sọ̀rọ̀ kò ń ṣe pé ẹ̀rù ń bà wá kò ń ṣe pé à ń dì náà wọn but like I said ọba ò kí ń dédé sọ̀rọ̀ ọba ò kí ń jáde sọ̀rọ̀ gbàù tá ti sọ̀rọ̀ àti leak strategies wa nìyẹn àti expose defence wa nìyẹn that's why ìtẹ́rí tá a sọ̀rọ̀ òye làgbà ń wò ọbẹ̀ ò kí ń mì níkún àgbà òwe Yorùbá ni Ṣàngó sì wà sì wà Ọbàtálá sì wà. ogunlaka yọ sí wẹlẹ kó lómi lẹfẹjẹ kó lọsọ lẹfi mọ kí mọ bóra ó sì ń jà adámọ yìí gbogbo àwa àyìnbọn bu àníjú ọlọ̀tẹ̀ ajá mamala òrìṣà burúkú tó bá ń jà lọ báyìí kò sẹ́ni tó lè dá dúró ẹ ṣọ́ra yín ẹ má yẹ ká wéèkì gbogbo òrìṣà ilẹ̀ yorùbá sí yín o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o kò sí ẹni tó gbowó lọ́wọ́ ìjọba kankan ẹ̀ǹtẹ̀ bá dẹ̀ mọ̀ tó gbowó ẹ̀ jáde kẹ́ mẹ́ṣọ̀n orúkọ ẹ̀ pé ọba báyìí ló gbowó ẹ ṣọ́ra yín o ẹ má dẹ̀ rí àwọn bàbá wa fín ẹ má rí àwọn ọba aládé fín èmi ọba kékeré yẹn lè rí mi fín tó bá rí mi fín tí bá fún ẹ láfọ̀ṣẹ tí bá fàfọ̀ṣẹ ṣé wàá yá wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ eléyìí ò ń ṣe pé gòkàn ká tó wá sọ pé àwọn ọba ńláńlá ẹ rò pé kí ń pè lọ́ba tí ò bá jẹ́ pé wọ́n ti bàṣẹ̀ṣe jẹ́ wọ́n ti ba ìṣẹ̀dálẹ̀ jẹ́ wọ́n ti brainwash wa wọ́n ti fi christianity àti àti islam wọ́n ti fi brainwash wa wọ́n á kọ́ chọ́ọ̀chì káàkiri wọ́n á kọ́ mọ́sìkì káàkiri nǹkan tí ò sọnù làwọn ọmọ wa wá kiri wọ́n máa wọ́n máa wọ́n máa lọ chọ́ọ̀chì láàárọ̀ àárọ̀ monday wọ́n lọ máa expect miracle òyìnbó tó gbé christianity wa gan àgbà wọ́n gbà wẹ̀rí ẹ̀ tó gbogbo àṣegbà wẹ̀rí ẹ̀ wọ́n ti di síìmù àjìnà wọ́n jẹ́ ká mọ̀ pàgbára wà nílẹ̀ Yorùbá mọ́ ìlú òyìnbó lèmi ti kàwé ṣùgbọ́n I can tell you pé agbára wà nílẹ̀ Yorùbá mo ti rí ní mo rí ní mo dẹ̀ ní ẹni tó bá fẹ́ díà ẹ̀ kó lóun díà mi kó lóun díà mi ẹ má bá wọn ọmọ wa jà o ẹ má arrest àwọn ọmọ wa o ẹ má arrest àwọn ọmọ wa rárá ẹ má jọ wò tẹ bá ra wọn bàbá tí wọn sọ̀rọ̀ tẹ rí àwọn ọba tí wọn sọ̀rọ̀ tẹ ra wọn baálẹ̀ tí wọn sọ̀rọ̀ tẹ ra wọn joyè Yorùbá tí wọn sọ̀rọ̀ ẹ̀rù ìjà kọ́ ló ń bà wọ́n àánú wọn ṣe yín ni àbí àánú yín dẹ̀ ń ṣe wọ́n ni àánú yín ló ń ṣe wọ́n torí tá a bá tú àwọn ọmọ wa yẹn sílẹ̀ apá yín lè ká wọn